الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أنت رضا وبارك àlékún ọ̀kẹ́ ọlọ́run àti àánú rẹ̀ ọmọ bá ọ̀gá wa anẹ́lùwà Muhammad sallallahu alayhi wa sallam ọkàrí gbogbo àwọn ará ilé ànẹ́bí àtàwọn sọ̀hábẹ̀ anẹ́lùwà Muhammad sallallahu alayhi wa sallam mo kí gbogbo ọ̀pá láti òkè délẹ̀. àbẹ́lẹ̀ dayẹ̀rí mo kí àwọn bàbá wa wọ́n bí ọ̀fi ṣe mọ̀tìrì bàbá dáadáa ọlọ́wọ́ jà ṣe pẹ́ ọlọ́wọ́ mi jẹ́ bàbá dàdúgbò. mo kí ọmọ ìyá mi dáadáa yìí láti ìlú àbújá àdókò Ismail lẹ́yìn tí inú mi tó dùn pé inú dáadáa tí mo ti màmá yín ọlọ́run tó ní màkà lónìí pípé àyíká wà yìí ẹ̀yin ni ọlọ́run tó ṣe ìpìlẹ̀ rẹ̀ ọlọ́run ti fi yín ṣe kóńgẹ́ dáadáa ẹ̀pìlẹ̀ dáadáa ń bì yìí gbogbo bí ẹ bá ń lọ náà dáadáa tẹ́ ẹ bá ń fi ìrẹ̀lẹ̀ parẹ́ ọlọ́run tó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa náà. mo kí àlùfáà wa ọmọ ìyá mi dáadáa ni àdòtòr Abdullahi Osman Ayolo ẹlọ kí bẹ́ẹ̀ bá ní ìfẹ́ tó tó nǹkan yọmọ ẹyọ lò ní ọlọ́run ò ní jẹ́ ìlọ́tà o àwọn bàbá tó ló kọ náà nípìnlẹ̀ ọ̀rọ̀ bàtà lẹ́kùn jẹ́ àṣìṣe wa àdúgbò lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn dáadáa náà ní ọlọ́run ní bẹ́ẹ̀ dáadáa mo fi kíkí bí náà mo fi ká àwọn àlùfáà mi tí wọ́n bẹ ní bóyá wọn ni wọ́n pè ní dùndú tọ̀ bóyá wàá jẹ dùndú á tún kó yà yóò iná rẹ̀ mo kí àwọn àlùfáà wa lẹ́gbẹ̀ẹ́ wọn àtàwọn àlùfáà wa ń bẹ̀ nìyà ọjọ́ ti lọ gbogbo ìdájọ́ ń bí yìí ọgbọ́dọ̀ jọ gan sẹ́yìn lọ mọ́ gẹ́gẹ́ bí àsìkò ìwọ̀n àsìkò ayé àtúntún mọ́ àwọn ìmọ̀ ọ̀gbọ̀n wa ọlọ́wọ́ sanyí lẹ́sẹ̀ dáadáa ọlọ́run ní jẹ́ máa padà sí ibú àwọn àlùfáà wa ti ń bẹ̀rẹ̀ jẹ́ yín náà mo kí ẹ̀yin náà mo kí àwọn ẹ̀yà wa nínú ilé yìí ẹ̀kú àtẹ̀yìnlé bàbá wa bàbá dáadáa ni ọba ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àpadà sí ibú ọlọ́run ní jẹ́ ọtọ́ sí yìí o ẹ̀rí bí ẹ̀yìn àwọn bàbá wa jí wá bí ń tẹ̀sọ̀ yìí bẹ́ẹ̀ náà lọ́wọ́ jẹ́ ọba ìtọ̀lọ́ títí mo kí gbogbo ẹ̀yin ọlọ́lá wa tí wọ́n fi wé pé tẹ̀sí wá ilé àgbọ̀ alẹ́kẹ̀rí mọ̀ sí wọn làwọn bàbá wa láti Kàdúná àtàwọn bàbá wa tí wọ́n ti dé láìpẹ́ yìí tí wọ́n láwọn ń lọ eh, gbogbo yín náà mo kí ẹwà yíyá kùránì kẹrí mu sí ẹwà sọ ọ̀rọ̀ náà lé ọlọ́run ní ká sọ àpọ́nlé kó lára ẹnìkọ̀ọ̀kan ní gbogbo wa náà. mo rò pé wíwá ọ̀pá mi tí mo wá kẹ́yìn tó tó ní ìjókòó àwọn bàbá wa jíwá náà mo wà bóyá ní òtẹ́ẹ̀lì kan ní. ẹ lákòjọ máa mùsùlùmí bàbá yìí náà tó wá àti ìmáàmù bára bá wí nǹkan mi mọ́ gẹ́gẹ́ bí n tẹ́ wí ni. Muhammad sallallahu alaihi wa ànábi ní ìlà mẹ́ta ibn Adam ẹ̀kọ́kọ́ àmàlúhu ìlà mẹ́ta. ànábi ní gbogbo ọmọ ànábi Adama níta yẹn bá ṣe ń tẹ́ ìjọ tó bá fi pa ìdúdé láǹkókú ìjọ náà lè jẹ́ nàfà yìí. àyàfà àwọn ọ̀jọ̀ méèyàn nínú ọmọ ànábi Adama àwọn lọ níta àti ẹ̀wọ̀n tó máa wá rí ìlẹ́yìn wọn. ẹ dákun sí ọ̀jọ̀gbọ́n bọ̀ alábẹ̀lẹ̀ àwọn tí ó lọ ní nǹkan tó kú táwọn ní tán alábẹ̀lẹ̀ èèyàn mẹ́ta ni wọ́n sọ nínú àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta náà ọ̀dọ̀ nàbí ìsọ̀lọ̀ náà wà ní ìwọ̀sẹ̀lẹ̀ àwọn ìlmọ̀ nùtọ́fà ẹni ó fi ìmọ̀ ìmọ̀ dáadáa ìmọ̀ wúlọ́dà ìmọ̀ àkọ́rá lè jẹ́ nínú lọ́pọ̀ sí táwọn èèyàn wá ń dáǹfà ní ẹ̀ wọ́n wá ń dáǹfà ní ẹ̀ àdẹ́kùn Muhammad lọ́sọ̀lọ̀ wọ́n ní kọ̀ dáa kéèyàn ọmọ ṣe ìlara àmọ́ lára dáa lórí tí bàbá wa bàbá jí wá gbé kalẹ̀ yìí ọlọ́run mọ bẹ́ẹ̀ ti tẹ fún bàbá yìí káfíńkà sàkó bẹ́ẹ̀ sí mi ẹ̀dá bá fẹ́ bẹ́ẹ̀ fóun náà wí. bí bàbá yìí ó ti máa jẹ́ lọ́nu ìlàkúyà mi sàn wàláì ẹ̀ sọ fún lòkó ìsùn àìlú lẹ́ẹ̀kan pé ọlọ́lá onípò èèyàn pàtàkì ní bàbá ń kàwọn wà láyé àmọ́ kẹrin ń wọn kọ́dà àwọn tó lé kó jù wọn lọ ààrẹ tí wọn mọ́ lóde òfin ẹ̀ka bá ti rántí ẹlòmíì lẹ́yìn ọdún mẹ́wàá ẹlòmíì ọ̀tí ẹ̀tún bẹ́ẹ̀ irú àwọn tẹ ni wọ́n kọ́ òtẹ́ẹ̀lì kalẹ̀ ẹ̀nì òtẹ́ẹ̀lì wọn wọ́n bá jẹ́yìn ọdún mẹ́wàá rẹ̀ ẹ̀ tún kọ́rù mi òun lé lọ bẹ̀rẹ̀ gbogbo tí wọ́n fowó ọ̀hún náà ti kalẹ̀ tẹ́

bóun bá lọ tí nǹkan náà máa wá transfer aládá sóhun èyí ò ní jẹ́ pé èèyàn tán ọlọ́run ní jẹ́ gbogbo wọ́n tán torí náà iná mi máa ń dùn púpọ̀ Dr. Abdullahi Ayọ́lò àsìkò mi á díẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí àmọ́gbà wọn sọ fún mi pé àti ní àwọn akáríwá bàbá ẹjọ́ alẹ́ àmọ́lùkù ti lè gbásìkò náà wà tó ní ìwà àsìkò láti wá torí wà láàrin àwọn bíi mo fẹ́ràn bàbá mi tó sọ náà ní ní opportunity àti rí wọn rí jẹ kan lọ ní ibi ìlànà ìrìn wọn àdarí ìrìn àjò lẹ́tọ̀ kan bọ̀ níjọ́ kan lẹ́nìkan sọ̀rọ̀ wọn fún mi pé bàbá kan ṣe báyìí bàbá kan ṣe báyìí kí n jẹ́ àyè àkákí wọn ìdí àjò àti òmùrò bẹ́ẹ̀ta ni mẹ́tẹ́láṣí yìí ṣe ńlá ńlá báyìí wọ́n láwọn fẹ́ renovate ẹ̀ ń gbà àgbà tó fi ọ̀nà dáadáa ma bàbá yìí báyìí dúró rẹ bẹ́ẹ̀ ọlọ́run níjọ́ tán níbi ilé wọn ọlọ́run níjọ́ tán níbi ilé ẹnu kọ̀ọ̀kan wa ọlọ́run níjọ́ tán níbi ọ̀pá yìí àti ìlú ẹnu wa náà. àkọ́kọ́ wa àti náà ṣéèkù náà òun ni pé ẹ dákun bàbá yìí ti ṣe wá àti fún wa o practically kí ni bàbá yìí ó gbé kalẹ̀ lówó káàkiri náà kọ́nà bí táwọn ọmọ ànájẹ́ adámọ̀ burú dé àwọn olóṣèlú lọ́sẹ̀sẹ̀ dìde nídìí lẹ́yìn ọdún mẹ́rin àti wẹ́lòmí gbogbo oore téèyàn bá ti wọ́n máa ànájẹ́ adámọ̀ ìjẹ́ lọ́wọ́lọ́mọ̀ bọ́bá ti jẹ́ kẹ́ ìbolòmí tó wà náà máa béèrè ẹ dákun ẹja fi ń ti bàbá yìí kọ́ náà o òun téèyàn bá ti pẹ̀lú ọlọ́run òun ti tìjà ara kan náà òun lè wò fún ìyàn ṣe kí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ bọ́lọ́wọ́ ti jẹ́ bàbá yọ ṣọ́ọ̀ṣì ọlọ́wọ́ ti jẹ́ gbogbo wọ́ bàbá lọ. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yàtẹ̀ ìbàdàn láyé ọ̀gá wa ọmọ ọ̀gbọ́n ọ̀pọ̀ ọ̀rọ̀bí ọlọ́ọ̀bù sáádà náà. ọmọ ọ̀gbọ́n ìfàsọ́ọ̀bì bá ti máa ń fóun lólórí gbogbo orílẹ̀-èdè mùsùlùmí.

ẹni ọjẹ gómìnà bo gómìnà maka láyé ẹrọmọ bọlẹ lọpọ òní wọn pè ní nàfẹ ibùnà abdulhaq ìrìn àjò wa pa wọ́pọ̀ ní ìlú míì yàtọ̀ fún maka ẹmọ jáde láti Madina ibẹ̀ ní the seat of power láyé ọmọ ọgbọnẹ pàtó òun lórí bí Àbújá ọmọ ọgbọnẹ pàtó obìnrin rìn àjò kúrò nílùú Madina. Nafi' bin Abdul Harith náà ní kọ́ọ̀tì àti ìrìn àjò kò láti lu Maka. Wọ́n wá pàdé ìlú kan tá ń pè ní Fad. Ẹ̀sàkọ̀ ya Bẹ́ẹ̀ Fad. Ọmọ ọ̀gbọ́n ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tó ti mójúte rẹ̀. Nígbà wọn pàdé àkọ́kọ́ béèrè tó fi Ibn Abdul Harith ni pé man wallayta ala ahli al aróòkì mẹ́ta mọ̀ àlùwáàjì nínú àwọn àlàjẹ mẹ́ta ni wọ́n agbẹ mẹ́ta níjẹ́ ní àlùwáàjì torí pé báyìí ni mẹ́ta ló kọ́. àwọn ìwà ń di gómìnà rẹ̀ mẹ́kàtà wọ́n náà lè àjò táàtò fi rólé ní mẹ́ta tí ó máa ṣètò nígbà tó ti ń lé. قال وليت عليهم ابن أبا وليت عليهم ابن أبلا قال عمر بن الخطاب رضي الله عنه ومن ابن أبا قال مولى من مواليه مولى من مواليه قال يا نافع وليت لهم مولى على أهل مكة قال يا أمير المؤمنين إنه قارئ لكتاب الله إنه قارئ فقال عمر رضي الله تعالى عنه أما وإن نبيكم صلى الله عليه وسلم قد قال إن الله لا يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين الله أكبر ẹ̀rọ ẹ̀já lọ kí ó tún àdéhùn. Àwọn ń dáwọ̀ bàbá bàbá jí wá gbé kalẹ̀ nù. Inna Allaha yarfa'u bi hadha al-kitabi aqwaman wa yadha'u akhar. Ọmọ ọ̀gbọ́n ìfàtọ́ bí ibi mo túmọ̀ rẹ̀ dé, ó gómìnà rẹ̀ pé ta ló ní ọ́ máa ṣèjọba nígbà tó kún lé níbo ní Maka, ìyọ̀ ọlọ́lá ìgbà yìí. ọdẹ ìbùnà abúlá ló kọ ọmọ àwọn ọmọ lọ sà ìbùnà abúlá yóò sínú àwọn ọkọ tó gbajúmọ̀ bí kéèyàn ọmọ ẹ̀dá kọ àwọn mọ́tà aláṣẹ àrí kéèyàn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n àwọn ẹ̀yìn òyìn ọmọ ọ̀gbọ́n ẹni tí ń ọwọ́ táwọn ọmọ nígbà tí nẹ́fíwò tún kọ̀ǹpáǹdì pọ́blẹ́mù rẹ̀ aláàmì yẹn a ní ojú yẹ ẹgbẹ́ bò lójú yẹ àkọlé ẹrú kan nínú àwọn ẹrú. àbí ọgbẹ́ ìlànà àmì ìlànà ọdún ayé àjẹ́sọ̀rọ̀ yẹn yẹ ọ̀nà ẹrú yìí. àwọn lẹ́ṣà aléyìn mọ́ùlà àwọn ará Mákà ló ní kẹwọ́ ọmọ ẹ̀ṣẹ́ gómìnà lé lórí tanizọ olórí ń bá gómìnà sọ tẹ́mà pé ìgbàfẹ́ dínú tí ọmọ kò sí báyìí ọjọ́ ìdáwà ń tẹ́ra wa sáńgbẹ́lẹ̀ mọ́fẹ́ kódò lórí ọ̀nà pàdé lábújá ẹgbẹ́ mélòó pọ̀ ọ̀pá yóò dápọ̀ ààrẹ ọ̀tẹ̀ kò rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ gbọ́n bí wọ́n bá ní ìjọba ààrẹ parí jọ̀hún ibn abdul hariri ó ti kí ni jẹ̀mọ́ ọ̀parí náà òun náà ló yẹn ẹ pé kí ni ibn abdul hariri ẹgbẹ́ ìyá rẹ̀ jọ́nà kalima jumla sẹ́ńtẹ̀ǹtì ẹ̀yọ̀ kan oníyàtà mẹ́rọ̀ ni ọ̀gbìn nìyẹn. èyí ọ̀gá wọn olórí wa ìbùdó àbúzá tí mo pè lẹ́rú yìí ẹrú ni lóòótọ́ wọ́n dákí náà kó kọ́rí òun lè ṣe káàkiri àmọ́ mọ kùránì olórí orílẹ̀-èdè ń kú èyí gómìnà pé wáàrí ọwá wé èèyàn tó kí ni ọjẹ́ dìfẹ́ǹsì wọ bọ́bá ètò ọ̀rọ̀ wà ń náà ebi táwọn ọmọ wa ta wù ní kí náà ẹ̀ ti wá mọ̀ ni òun ló di wa bàbá wọn ni wọ́n kọ́kọ́ tó ṣe nílẹ̀ yìí àwọn náwó gẹ́gà láti wọlé yẹ ẹ̀mọ̀ ni gbogbo àwọn dìfẹ́ǹsì báyìí ò lè wọlé léjì irú àwọn ọmọ ẹgbẹ́ kí ni dìfẹ́ǹsì gómìnà ìnáwó kọ́ọ̀rì olùdíkítà àbùdá ìbùdá àbùdá yẹrù ni àmọ́ pàgbé yọ ọmọ kùránì ọ̀gá ni tẹ̀rí bí wọ́n máa rò ti gbọ́ èdè ìdá ìdá àbẹ̀hárí ìdèwì tààrà ni wọ́n máa rò rájọ́ ọ̀rọ̀ ànẹ́bù àmọ́ fún ọ̀sán wọ́n máa rò ní kọ̀bọ̀lọ̀ máa jẹ ẹ̀rú ẹ̀yìn jẹ gómìnà lórí ara mọ́ta àmọ́ máa kùránì Umaru ní sáyẹ̀dẹ̀ òjísé ọlọ́run ọ̀gá gbogbo wa mọ gbọ́ lẹ́nu ẹ̀ lọ́sọ pé iná gbọ́ ayọ́rùkọ́ rúbi hàzẹ̀ ti sáàbì àkùrá. Àkùrá lè tẹ̀lé yìí lọ́lọ́run ìgbé àwọn kága wọ́yá bọ́ rúbi hì àgbà. Níjà àkùrá ní ilé ẹ̀lẹ́nu bí ó ti fi orí ibú kéde ń ga tẹ́lẹ̀ nítorí ọba yọ ọlọ́run fi yọ wálé. Ànábì iná gbọ́ ayọ́rùkọ́ àkọwàbà ويضع به rẹ̀ òbí yìí àkọ̀yìn ẹ̀yin ọmọ mi ẹ̀yin náà wọnú àwọn iná náà àyárúfà òbí yìí àkọwàbà tálẹ̀ kérò àwọn bàbá àwọn olóyè ọba àwọn olóṣèlú àgbà àwọn àgbà wọ́n wá pé mo lè pé àwọn ọmọ yìí ni wọ́n fẹ́ ké kùránì kùránì tó mi ó sì lọ sí máa ń ṣe kíni alukóra ni ọmọ ẹtú ọkọ àwọn ọ̀sán yóò máa rí bẹ́ẹ̀ ní kàkà náà ti rẹ̀ èyí tó ń kálukú wá bá wá fẹ́ jẹ̀ náà ní kó mú o ọ̀fẹ́ kí ọ tara alukóra nìkan pẹ̀lú jí bàbá jí wá sí i ọ̀fẹ́ tara alukóra nìkan bí wọ́n lè ké má wárò àwọn ọmọ ọ̀fẹ́ tara àkùrá yẹ̀ ga orí táwọn ẹ̀mọ́ mú pè ní díìnì àwọn ọmọ ẹ̀yà kọ́ àmọ́ kí ní ìrọ̀rùn tí wọ́n fi máa kọ́ yàn tọ́wọ́ bá kò ní. iná máa ha yọ̀ pa òbí ha dà kíkà bí àkùrá wàyà bọ̀ òbí ní àwọn wọn bẹ náà sọ̀tà náà wọ̀ tara rẹ̀. nínú àwọn tí àlùfáà wọn máa bà àkùrá yẹ̀ sí ra yóò sórí ikú látàrí àìmọye àkùrá yẹ̀ sẹ́yìn lọ́nà wọn wà á rẹ̀ lẹ́ ọlọ́rọ̀ méjì bàbá kókò fún náà yìí níbi ẹ̀yà àgbàlagbà bá wà àgbọ̀rọ̀ jẹ́ ìtàn púpọ̀ akẹ́rọ̀mọ̀ fún ọmọ. ẹ rí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin ọmọ wa ọlọ́run ti gbé yíga gbogbo ẹ̀yin ọlọ́run bá fún ọlọ́run ti gbé yíga gbogbo ń tọ́ bá wá dáa ètò ọ̀rọ̀ yìí wọ́n dájú ẹ̀kẹ́ ni ọmọ wa sọ̀rọ̀ ti lólórí rẹ̀ tá a péjọ nítorí yìí lónìí. àti gbogbo àwọn sọ̀rọ̀ ti ní wọ́n kọjá ní kálíwà yìí ọlọ́lọ́mọ yìí ẹni ó ti gbà yà yín kọjá lóṣù torí rẹ̀ tó ti há àgbà alẹ́ rẹ̀. oríire yìí ọba wa kalẹ́ mọ́lọ́rọ̀ pàtàkì tí bá yín sọ. èyí sì pín ọ̀rọ̀ náà lásìkò náà ti máa sí ọ̀nà méjì nídìdò ní pé àṣẹ ìtọ́nù lẹ́rìn lóṣù ọ̀tá ọmọ ànábì àdára òun ò ṣe mistake kò sì ṣàìmọ́ ẹsẹ́ tó wá ṣe láyé ẹ̀rọ ló kéde sẹ́kẹ̀ tó wá ṣe láyé bọ́mọ ànábì àdámù òdí ní òun lànà kò sí bẹ́ẹ̀ tó wá ṣe láyé kò sí nítorí pé ń tọ́tọ́ náà ti sọ pé ọkọ̀ àti ẹ̀mí láti ara Adam torí ẹ̀ okó ní ẹnu ìfẹ́ ọdẹ ní ẹ̀fọ́ ẹni ègbé ẹnu títí ìkọ́ ni tọ́kà tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ní mi ò a támẹ́jọ wọn lórí kí ni ọmọ ṣe òun ò gbo ǹjẹ́ ọmọ náà ni kọ́lá ti tọ́ ni ní wàhán àìmánì ní wàhán sàmá ìlì ní. ọmọ ìyá yín tí mo nífẹ̀ẹ́ yín nìkan bá yín kọ̀ lọ. látàrí àìkọ̀mọyà àwọn kan tó ṣe pé ẹ̀yẹ fi wọ́n lẹ̀ àwọn tí ọmọ ìyá Kùránì ọlọ́run ti sọ pé wàyà bọ̀ rẹ̀ òbí yí àgbàrí àwa kọ́ ni a ti dòwò kẹwọn. ẹ má jẹ́ káwà ọba rẹ̀ à méjì torí pé a wà láwùjọ tí wọ́n mọ ìyà ìkùránì báwọn ọmọ ìdí jókòó ìbàbá ní Madina nẹ́bí tẹ́mi àti Dr. Ismail gbé àwọn ọba wọn ẹmọdé ń Saudi ọlá tó pọ̀ ọlá àtọba ọlá àtijọba làwọn papọ̀ ọba náà ní gómìnà <laughs> ọba náà ni pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ pé ọkọjọ́ wọ́n pẹ́ wọ́n jẹ pọ̀ wọ́n jẹ ọlá àti pé a ó yà bàmí ìníwá tẹ́lẹ̀ pọ̀ sí ní jìtú wọ́n tún wá bọ́ náà pé ní àwọn náà tó lé dé àwọn náà tó lè gọ́ọ̀mẹ̀ntì tẹ́lẹ̀ gbogbo bọ́lá ìfi pàdé pọ̀ di àwọn few very few occasions tẹ́ẹ̀dì láǹfààní àti bẹ́ẹ̀ fẹ́ jẹ́ kẹ̀kẹ́ ọba Saudi àbí gómìnà kan ní rígìn kan ní Saudi oníjọ́ táwọn màkà ha ayé báyìí. Yes, I am a living witness to that. Ní Mọ́sálásí Àlẹ́wà Mùhàmmad sallallahu alaihi wasallam. Gbogbo ọdún táwọn ọmọ àtọ́bá parí àkùrá fun báyìí, gómìnà fún rẹ̀ ní ọ̀wà. Tí ò sí kọ́nàkọ̀sága <laughs> nínú mọ́sálásí lẹ́nu tó dókòó lórí ìtẹ́. wá yí àwọn báyìí wọ́n parí àgbọ̀ àlùfẹ́. gbogbo ẹni tí ọmọ ọba wa mọ iye rẹ̀ ní ìlú táwa wà yìí ẹnu wa jẹ́ káwọ́ wò pé ní àwa láti ti àfi pọ́ọ̀sì ní mọ iye rẹ̀ òun ló fi dàbí pé láwọn àgbègbè kan nísìnyí àwọn ń kọ́másíaláìsì àkùránì ọwọ́ di pé yẹ́bà kọ́ ní kùránì o iye báyìí. Dr. Ismail èyí tí mo rí kí tí mo fi ní gbogbo bí mo bá ti lọ́pọ̀ ojú níbi tí mo rí ru yín báyìí wà àwọn ọmọ yín báyìí kí n sọ àmánà tà. afẹ́ dárú táwọn bàbá jí wá dálẹ̀ afẹ́ dálẹ̀ ní fámílì àwùjọ wa náà bàbá jí wá olóríire ọlọ́jọ́ gbogbo owó tó rí o àwárí wọn ṣe ìtàbíù wọn ká ẹni ọ̀ká dúró sùn wọn. wọ́n ti sẹ́yìn àwọn tó pè wọ́n wọ́n ṣe ìtàbíù. nígbà wọn wá ń rìpọ́ọ̀tù fún mi tí mo gbọ́ lọ ṣọ́ọ̀tù wọn ni áà ah, ẹ̀kọ́ ni bẹ̀rẹ̀ ayé yẹn. gbogbo ẹni ọ̀há ìkùránì gbogbo ààrẹ ìkùránì ọlọ́run ti gbé yí ga o. mo mọ̀ pé reaction ni pẹ̀lú ìlú tá a wa pé àwọn èèyàn kà irú àwọn ọmọ tí wọ́n ń dá yóò fún gba ìwọ iye bí ọmọ kájú òṣùwọ̀n ọ̀rọ̀ wa dé di pé tọ́ iye báyìí la máa fún ọ ní oṣù kéèké wọ̀ kéèyàn ó pé á ah, nígbà tí n ní sẹ́mi ti ń ṣe níta máa wọ mọ́tò wá èmi náà máa jẹun ẹ̀fún mi ní nǹkan kan èyí ń ṣe wọ̀ ọ́. àmọ́ kò gbọdọ̀ ní lẹ́wù kí ni full commercialization of Quran káwá sọ Quran ní ká máa ná èyí ló ní sọ́gbà ọ̀gbà ẹbí fún kòtó wọ́n gbé àlùfáà yìí wọ́n sọ fún un pé a ẹ̀yin ẹnì kọ̀ọ̀kan tá a bá gbà ó a máa fún ọ ní twenty thousand naira wákàtí méjì náà òtún náà. sẹ́mu tí ó bá ní àwọn ọ̀gbà bí nǹkan ọ̀bá dídọ̀rọ̀ àmì ẹgbẹ́ kí ló tó ìjà ọmọ èké rẹ̀ ẹgbẹ́ o ni ó fi bá àwọn kọ́mìtì ní pé ọ̀rọ̀ wà gan twenty ń bì gan ní àyè bá a bá sọ mo ti promote mo láwọ̀ ọ̀gbà ilé tó báwa náà bá fún ọdún twenty five lónìí bẹ́ẹ̀ni kan bá fi ọdún ọwọ́ ẹgbẹ́ táàtì ọjọ́ sọ̀rọ̀ náà sí polówó yìí ẹ̀dá fún bóra ń lọ jẹ̀mọ́ ọ̀dá o ẹ̀dá fún ẹ̀sìn àwọn ọmọ ẹ̀sìn wọn ẹ̀jẹ̀ wọn mọ èyí táwọn gbé lọ́wọ́ ọ̀sẹ́ ni ó lè tó wà fún àmì kẹrí nǹkan yìí ẹ̀nà ọgbà bẹ́ẹ̀ owó tí ẹ fi gbà ní ah, bí á àmọ́ bọ́bá ti wá débi pé a wà sọ di bí ọjà tá a máa wá wọ̀n pé ìgbà yìí báyìí ní báyìí wọ́n tó ní wọ́n wá yàn ní ibi báyìí èyí wà á lọ bẹ̀ báwọn bá di gbọ̀n sí díẹ̀ àà bẹ́ẹ̀ máa ń ṣe gbogbo ẹ̀ ń di ẹ̀fọ́ kan bọ́mọ̀gbé wà lùkọ́ láti wọ̀ kọ̀dá wa kọ̀dá wa ẹ̀sáǹpù mọ̀ pé ó ti tó ẹ̀yìn náà ti ronú kan àwọn àmì àwọn míì ẹ̀yìn tó wí kan ti kẹta àgbọ́n yé mo bá wọn ọ̀yà wa nílọrin ṣàmìlà tó fi dáadé dáadáa mo fẹ́ràn wọn púpọ̀ nǹkan kẹsẹ̀ ètò náà wọn pàkíyèsí wọn sí wọn lẹ́nìkan ọbẹ̀ ní kí irú mọ́sálásí yìí olùgbé àgbọ̀rá yìí làwọn fẹ́ gbé báwẹ̀ owó òsì mọ́ tọ̀ ẹ̀fún wa ní ìmọ̀ọ́mù tí lọ́pọ̀lọ́ dà wọ́n wá sọ fún mi lọ́dún pé ah, òfin táwọn gbé kalẹ̀ nídi ni pé iye ìjọ ní ìyẹn bá fẹ́ ní kọ́sọ́ o bọ́bá yìí pé ìjọ mẹ́wàá ní iye báyìí bọ́bá yìí pé ìjọ ogún ní ìyá kí ló dé ọ̀dá àwọn náà rí wọ́n ní dọ́kítọ́rù àwọn ní kọ́mà kan lọ sí máa mọ̀ ó lówó kan lọ́dún tó lọ ọmọ yìí ti ń wọkọ̀ lọ ń darí ọgbọ̀n ẹjọ́ ló fi ṣe ìmáàmù fún kọ́bọ̀ kò fi lọ lẹ́yà rẹ̀ nígbà ìmọ̀ ìlú àwọn ilé ìwọ̀n yìí wọ́n ọ̀mára ni ọ̀mára ọ̀mára lójú aláwọ̀ ọlọ́dọ̀ wà yá ọlọ́run àwa ń bá tó ibi tí ń sọ̀rọ̀ lọ́nà wò ẹ má jẹ́ àwọn obìnrin á máa wọn tẹ́ òun náà bá bá bí yẹ lẹ́yìn ni ara àwọn tọ́lọ́wọ́ gbogbo ẹni tí ọba mọ ya alukurani anabi ló wí ní ti kọ́mọ ẹgbẹ́ anabi lọ́rọ̀ wọn máa fa alukurani fáwọn kankan yóò sì máa ṣe kíni alukurani náà làwọn kan ó ilẹ̀ wọ́n tẹ̀lé ẹ̀ ọlọ́mọdé àlọ́ akọ́nàmọ́tòmọ́ bọ́ọ̀sọ̀ mo ní méjì mo fẹ́ bá àwọn àmì sọ àti gbogbo ẹ̀yìn ọmọ ẹ̀yà rẹ̀ ọ̀gbìn àlùkò àlùkò ẹ̀yìn ẹni tọ́lọ̀ tó gbéga ọlọ́run ní ọ̀rẹ́ yìí rẹ̀ ọ̀nà kejì tẹ́ẹ̀sì sọ́ra ìṣe ìtọ́ni ọmọ ara yìí lọ́dọ̀ yìí. Al-Qur'an Al-Karim ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba. Àwọn bàbá wa jẹ́ àmọ̀sọ́dì wọ́n jòkó yìí, Dr. Ismail ló jòkó yìí. Ẹlápọ̀ ìjó tí ń ṣe kí ìyàn ọmọ Al-Qur'an nìkan sí lọ́run láì sí súnà mẹ́rin mẹ́. Kò tí ń ṣe. Àwọn kan ṣe tọ́ni wá bá wọn débi wọ́n ní sáńgìrìgì làwọn ẹ̀dí gbọ́dọ̀ yìí ọlọ́wọ̀n ní yé wọn wà lọ́fà yìí bí ti wà ọlọ́wọ̀n pa wọn torí ewu ni ẹ́ ǹgbọ́. wọ́n tún jẹ́ pálá kátó nílẹ̀ haúsá. ẹ̀ńdà lè láyé wáyé ká lè